aago mọ́kànlá àárọ̀ ti ro kèké láti kànnì ayékòótọ́ one zero oh one point one ọtún ètò alfik fìdí ni ètò tí ó máa ní àǹfààní láti tẹ́tí sí báyìí ẹ jẹ́ kí n máa fààyàn lé ọ̀làdùnmí bèlè lọ́wọ́ bí ó sì máa tukọ̀ ètò náà. wàláhùn lẹ́dí láà ìláhà ìláhùn. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àǹkí ẹ̀yin olùgbọ́ wa wípé àdìjọ ọkọ̀ ojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àpò ní àlefíkò fìdín ọ̀làdùnní bẹ̀rẹ̀ ló kọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ní pápá abẹ́dẹ́ lógúnmọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ayakumullah àìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní báwo ni ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ obìnrin tó lọ ṣiṣẹ́ hajj báwo ni ó ṣe jẹ́ nígbà tó jẹ́ pé ọ̀kan nínú àwọn àsìkò tí iṣẹ́ hajj tó jẹ́ ọ̀ràn yẹn ń lọ lọ́wọ́ ó ní ẹ̀jẹ̀ ìlà ńlọ́ba wá wọ́n ní ṣé hajj rẹ̀ yóò mọ tẹ̀síwájú lórí ẹ̀ ní àbíbò àti pé ṣé hajj yóò tiẹ̀ lálàáfíà bí ẹ̀kejì ó ní ìbéèrè tí wọ́n tún béèrè wọ́n ní tí èèyàn bá ti ń bẹ ní agbègbè kan tí èèyàn ń ta ọjà èèyàn ní ṣọ́ọ̀bù tàjì èèyàn tó wá jẹ́ pé lẹ́yìn bíi àsìkò díẹ̀ òun ni àwọn kan bá kó wá sí òdì kejì ibi tí èèyàn wà títì ni ló sì gba àárín èèyàn àti àwọn onítọ̀hún kọjá ṣùgbọ́n táwọn ń tà àwọn nǹkan àárọ̀mù ni kódà wọ́n tún ń ṣe ajá wọ́n tún ń dín ajá jẹ fún àwọn èèyàn tí wọ́n wá máa mọ ìmọ̀kùmọ̀lé lórí pé òórùn àwọn nǹkan wọ̀nyí tí máa ń rùn bá ni tí máa ń sáfẹ́fẹ́ máa ń gbé wá bá èèyàn ní ṣọ́ọ̀bù yẹn pé ṣé kìí ṣe pé èèyàn ní ẹ̀ṣẹ̀ báyìí ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lórí àwọn òórùn tí wọ́n ń bá yàn tí atẹ́gùn ń gbé wá. ìtàwọn onítìǹtà ni ọ̀dà ni àbó náà ń ta ró. rárá ni ọ̀dà òun ti tiẹ̀ iṣẹ́ halali lòun ṣe àwọn tọ̀hún ní ń ta nǹkan haram eléyìí ó jẹ́ ìbéèrè kejì ẹ̀jẹ̀ ń darúgbà ń ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أني تلو سيحجي لو فين فين سواد ديسي لن يقبع تتوانين الإحرام تتن باسي حجي تبي عمره ريلو إلي يسنكتي أجوري kìí sì ṣe nǹkan tí ó lè ṣẹlẹ̀ nítorí pé nǹkan oṣù yìí nínú àdámọ́ tí Allah tó ti dámọ́ àwọn obìnrin ni nínú àwọn ọmọ anábì Adam alayhi salam lásìkò rẹ̀ bá sì ti tó wọn ò ní béèrè pé kí là ń ṣe lọ́wọ́ ǹjẹ́ mo wá lè wá lásìkò yìí àbí kí n sọ́ dìgbà mi hmm. àsìkò rẹ̀ náà ni ọ wà tó bá ti wá wíwá báwọn yóò lẹ́gbẹ́ oníbèrè ṣèṣe béèrè ntọ́ yẹ náà nù hmm tó wá pé hajj tàbí umra là bá ń ṣe lọ́wọ́ ẹ máa bá gbogbo ṣe hajj yín lọ ẹ máa bá gbogbo ṣe umra yín lọ bí bá ṣiṣẹ́ débi pé ń bùkátà kẹ́ lọ sí tawaf ìrọ̀ kiriká lé olúwa alkaaba eléyìí lẹ́ yẹra fún títí tí nǹkan oṣù yẹn tí ó fi dá gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sí ìyá ńlá wa Aisha radiyallahu anha ó na gbé ihram pẹ̀lú gbogbo ẹni tó gbé ihram pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní hajj ìdágbére so wọ́n wá ń bẹ lórí ìrìn wọ́n ti gbé ihram wọ́n á bú sẹ́kún anabi sallallahu alayhi wa sallam gbà tí wọ́n dúró lọ bá orí pé ń sunkún kí ló dé ó ní nǹkan oṣù ló dé anabi sallallahu alayhi wa sallam ní nǹkan ẹyọ Ọlọ́run ti kọ́ pé yọọ máa sáwọn ọmọbìnrin nínú ọmọ anabi adam alayhi salam torí rẹ̀ ìfàálí máa yẹ fàálù lḥàjẹ ghayra allā tatūfī bil-bayt gbogbo nǹkan tí alálàájì ò ṣe ni kí wọn náà ṣe yàtọ̀ sípò ní ṣe tọ̀wáfù kàábà àmọ́ tó bá yẹ pé obìnrin ti ṣe tọ̀wáfù tán wọ́n fẹ́ lọ́ọ́ ṣe sọ̀fà àti mọ́rùwà tó bá fura mọ̀ pé nǹkan oṣù ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn tọ̀wáfù kò sí wàhálà yóò lọ ṣe sọ̀fà àti mọ́rùwà rẹ̀ tó ń tì nǹkan oṣù tí ń jáde lára rẹ̀ hmm. nítorí pé kìí ṣe inú májẹ̀mú tí máa jẹ́ kí ìpọ̀sẹ̀sẹ̀ láàrin ọ̀sọ́fà àti mọ́rùwà kọ́lá làáfíà òun náà ní ìmára yàtọ̀ sí tọ̀wáfù àwa lè ṣe sọ̀fà àti mọ́rùwà kan ìlà ba'da tawafin sahih àfi lẹ́yìn tọ̀wáfù tó ṣe kọ́lá làáfíà torí de eléyìí eléyìí jẹ́ nǹkan tí obìnrin yóò ṣe tó bá jẹ́ pé nǹkan oṣù yóò dà títí ó fi di yawmu tarwiyah ọjọ́ kẹjọ nínú oṣù Dhul-Hijjah kò tún dá títí tí wọ́n fi ń lọ sí Àrafà lọ́jọ́ kẹsàn-án nǹkan tóbìnrin yóò ṣe ni wípé àníyàn ọ̀rọ̀múra tó ti dà tẹ́lẹ̀ ń nígbà tó ti pé èrò rẹ̀ ní pé òun fẹ́ ṣe hajj tamattu yóò fi àníyàn hajj kún ní yawmu tarwiyah kí hajj rẹ̀ ó lè bá yí padà kúrò ní tamattu kó di qiran torí àdìsàn nàbì sallallahu alayhi wa bẹ́ẹ̀ ló ṣe sọ fún Aisha ń bẹ̀ hadithi kan tún wá tún wá wá tó sọ yìí pé dakhala al-hajju fil umrati ila yawm al-qiyamah hajj ti wọnú umra títí dijọ́ gbẹ̀ndà al-qiyamah torí rẹ̀ hajj rẹ̀ ó kó tamattu yóò qiran èkíní kejì ẹni tó ṣe tamattu àti ẹni tó ṣe qiran iná lọ́jọ́ ràn lórí wọn pé kí wọ́n pẹran yàtọ̀ sẹ́ni tó ṣe hajj ifrad ilé ìjẹba wọn ni táwọn ń ta halal ni ṣùgbọ́n àwọn kan wọ́n á mú sọ̀tì àwọn lódì kejì ibi tí àwọn ti ń tajà àwọn èèyàn yìí wá jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ haram ọ̀nà làwọn ń tà ẹbí kí wọ́n á máa dín ajá tà fáwọn èèyàn jẹ wọ́n á máa ta ọtí ẹmu ògógóró àti ògùrọ̀ àwọn oorun burúkú yìí máa wá bá ṣé ìṣèpá àwọn ń tẹ̀sẹ̀ pẹ̀lú àyè ibi táwọn wà ẹ ni ẹ mọ̀ pé èéfín ẹran ara ẹran ló ti jáde hmm. bẹ́ẹ̀ran tẹ̀ ń gbọ́ òórùn rẹ̀ tó bá jẹ́ halal á pè é ẹ kú gbádùn bẹ́ẹ̀ran tẹ̀ ń gbọ́ òórùn rẹ̀ tó bá jẹ́ haram á pè é ẹ kú jẹkújẹ. Hmm. akramakumullah èéfín ti ń jáde lára àgbẹ̀ tó ti gbẹ tí wọ́n ń jóná sí èéfín tó dáa ni. sísan ìlà kọjá o. ẹ̀rọ kó kálukú náà ṣàfù hmm. bẹ́ẹ̀ náà ni tẹ̀ ń gbọ́ yìí èrèdè ẹ̀ bẹ́ẹ̀ fi bá sì kójọ tó kójọ yóò dòdìndì nínú ẹni tó gbóòórùn rẹ̀ gbámú hmm. torí ẹ̀ ló ṣe pé látòfin ṣẹ̀rí àtẹ̀mbá gbóòórùn rẹ̀ nígbà tẹ̀ ń sọ sùyàmù Ramadan ọba sùyàmù yín jẹ́ hmm. so ẹ wá pé ta ni ọ̀ wá sàfẹ́ nìkan báyìí ṣé ẹ̀yin tẹ́ ti kọ́kọ́ wà ń bẹ̀ ni àbáwọn tán dé kàn yìí ẹ̀ ń torí ká lè bá gbà láfíà láyè ká sì lè bá fún ẹ̀sìn wa láyè kó lè jẹ́ kí ọjọ́ sábàbí tá a fi soríire ẹ wá ṣọ́ọ̀pù tí ń síbòmí. Jazakum Allah khairan Sheikh 08061998459 08061998459 àti plus 2348083293896 plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé ètò pàtàkì tí ó máa ń wáyé ní ọjọ́ kejì ọdún tí a pè ní ẹkú ọdún léyìí tí ó máa ń wáyé ní ẹ̀gbẹ́ odi fẹ́ǹsì tí ọjẹ́ ti ààfin ṣọ̀ún ti ìlú ògbómọ̀ṣọ́ yóò tún wáyé ní jọ́kejì ọdún léyà ti ọ̀tẹ̀ yìí inshallah àkòrí òun náà ni ìtàjẹ̀sílẹ̀ nínú òfin sharia islam àti àwọn nǹkan tọrọ ọmọ ìyẹn ni pé kí ni òfin ṣẹ̀ríà islam sọ nípa ìtàjẹ̀sílẹ̀ àti àwọn nǹkan míì tí ó tún rọ̀ mọ́ asheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀ lógún ọ̀ṣọ́ àwọn ẹni wọn sì máa ṣe bẹ́ẹ̀ máa dá wa lẹ́kọ̀ọ́ ká sì má gbàgbé pé ìbéèrè àti dáhùn yóò tún máa wáyé ní ibi bẹ̀ pẹ̀lú ìbéèrè àtidáhùn yóò wáyé níbi ètò pàtàkì yìí bẹ́ẹ̀ ni àwọn ẹ̀bùn tí ó wúni lórí tó jọjú yóò sì tó tẹ̀lé gẹ́gẹ́ bá a náà ti ṣe mà bí ìṣe inshallah wa tí a bá gbọ́ ká máa sọ fún àwọn tí wọn àti gbọ́ báyìí kí oníkálukú wa kí a lè láǹfààní àti yẹ mọ̀kútùn àwọn ẹ̀kọ́ olówó iyebíye tí ó ti bẹ̀ jáde inshallah ẹ àbábìrẹ ló ń pè láti lọ rìn. ìbéèrè yín. ọ̀dà kan mo fẹ́ béèrè lọ́wọ́ ọ̀dọ̀ tí wàá gbé ẹran tí ó mú fún àti ẹran tí wọ́n tẹ̀ lọ́dà ṣé èèyàn lè fi paléyà àti pé ṣé èèyàn lè fi ṣe àkíkọ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó bá pé èèyàn mẹ́rin ló fẹ́ jẹ ogún nìṣó ni wọ́n ẹni bàbá bí láti jẹ ogún ọkùnrin mẹ́rin nínú ọkùnrin mẹ́rin yẹn ọ̀kan nínú àwọn ọkùnrin yẹn wá kú ọ ó lọ́mọ láyé ṣé wọ́n fún àwọn ọmọ rẹ̀ yẹn wọ́n fún nínú àwọn ogún rẹ̀ ẹ̀kẹ́ wọn lè láàfin fún ọkàn. alhamdulilayi ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ẹran tí wọ́n tẹ̀ lọ́dà tá a lè fi ṣe léyà àbá lè pa fún àpékọ́ òun náà ní pọ̀tọ́ hmm. òun náà ní pé ó tọ̀ kò sí tàbí ṣùgbọ́n pé àléébù ni pé wọ́n ti tẹ̀ lọ́dà hmm. ṣùgbọ́n ní àléébù yẹn ó tún fọ́nà míì jẹ́ kí ẹran yẹn ó ní dáadáa hmm. nínú dáadáa tó ní al-Imam al-Baghawi ó ní ẹran tí wọ́n bá tẹ̀ lọ́dà ó máa ń tóbi. Mm ju ètò ọ̀tẹ̀ lọ́dà lọ nínú dáadáa tó ní olóòórùn kan bẹ lára àgùntàn ètò ṣe pé ó máa ń dùn mọ́ àwọn èèyàn ṣùgbọ́n tó ṣe pé tá a bá dalẹ̀ tá a bá tuntun ṣàkíyèsí oorun tó wu imú gbọ́ lọ́pọ̀lọpọ̀ èyí tó máa ti tẹ̀ lọ́dà kì í sábà rù kì í sábà rùn irú oorun báyìí tó o léde kúkúrú ọ̀tọ̀ kíkẹ́ kẹ́ pa fún àkíkọ́ àbí kẹ́ pa fún iléyà. bàbá tó wá kú tó wá fi ọmọkùnrin mẹ́rin sílẹ̀ ṣùgbọ́n tó ṣe pé kó tó di pé wọ́n pín gún ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà tún ṣaláìsí ṣùgbọ́n ẹni tó ṣaláìsí yẹn òun fi àwọn ọmọ sílẹ̀ eléyẹn lábẹ́ òfin ṣẹ̀ríyà nǹkan tó ń lẹ́tọ̀ọ́ sáti jogún lọ́dọ̀ bàbá yín tó kù òun náà ni wọ́n pín fáwọn ọmọ tiẹ̀ tó ṣẹ́kù yóò jogún bàbá rẹ̀ dáadáa àìkò sí rẹ̀ láyé mọ́ nígbà tẹ́ fẹ́ pín ogún kò sọ́dẹni tí ò lẹ́tọ̀ọ́ sáti jogún nítorí pé ó ti ṣáájú lẹ́tọ̀ọ́ sí i torí ń bẹ láyé ńgbà tí bàbá kú ẹ̀tọ́ tó wá lẹ́tọ̀ọ́ sí òun iná là á padà jogún fáwọn ọmọ rẹ̀ náà. hello. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́dún ayé Ìbéèrè mi tí mo fẹ́ béèrè sá. Ó kọ yín àti ibi díẹ̀ tí ń pè. Àdùkẹ́ mi láti Mọ́kúà. Láti Mọ́kúà náà àkọ́kọ́ ní pé àwọn àkáǹtì bá àti tá a bá ń ṣe ní ẹ̀yìn mọ́gírì ìpàlẹ́ yẹn ṣé ìgbàláyè wà láti kí n fẹ́ ṣàdúrà ẹgbẹ́ nǹkan kan tó wá bí àwọn àwọn nǹkan kan ṣá ẹnì pé kí ẹ máa ṣàdúrà rẹ lọ́sìn kí nǹkan kan kan fi jáde já bí èèyàn ní ìlàjà fẹ́ẹ̀ náà náà ó ti yé. ẹ̀sẹ̀ ní ìpínlẹ̀ ní ìṣe méje ń sìn bẹ́ẹ̀ dáa ọkọ̀ eh, ní ìjà tẹ́ńṣẹ̀ ọkọ̀ ní gbé síbẹ̀ yẹn bẹ̀rẹ̀ kọ́ ló máa gbé sí kó tún padà ṣé ìyẹn máa padà làbó máa bẹ̀rẹ̀ lákọ̀tàn. ìbéèrè méjì. èkejì ni pé kí ni nǹkan tí ẹnìkan wà sí pé tó bá ṣe nǹkan ó máa ṣe wílé lè ní kì í ṣe pọ̀ máa fọ́ òtún ṣe lága ṣùgbọ́n pẹ̀lú àsìkò ara àti àtọ̀ eh, ìtara ó máa tún máa dìkáàtì gbogbo nǹkan tó ṣe yẹn wọ́n máa ọmọ àwọn èèyàn máa sọ fún wọn pé tí ìgbà pé kí ní ẹkẹ́lẹ́ ìjìnlẹ̀ jọ̀wọ́ pé nǹkan tó yẹ ká jọ ṣe ni tó wá sí ìgbà tí ìgbìmọ̀ kan wá dá sí ó máa ń já sí ìgbà yóò bá tún ṣèrè ìgbìmọ̀pọ̀ kí ni ìdájọ́ ẹ̀ mẹ́rin ẹ ṣe. alhamdulilayi ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ nípa azikaru sọ̀báàhì wàlùmọ̀ṣá àwọn kan tí ní ká máa wí ká máa wí níbẹ̀ ìtàn fóńkà sí àwọn náà fẹ́ wí gẹ́gẹ́ bí òǹkà tán fi sí ṣùgbọ́n tí wàá wí débì kan nǹkan kan wàá múni sọ̀rọ̀ láàrin ìgbà tá à ń wí lọ́wọ́ yìí síbi tá a ti wí dé òǹkà yún bẹ́ńbẹ́ ń bàbá sọ̀rọ̀ tán látẹ̀síwájú ni àbọ̀rọ̀ tá a ti sọ ó ti bá gbogbo tá a ti wí jẹ́ àfi ká tún bẹ̀rẹ̀ lọ́tún àní tún bẹ̀rẹ̀ lọ́tún ibi tẹ́ wí dé náà lẹ́tù tẹ̀síwájú. bí kágbẹ́yìn sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli ọ̀rọ̀ wa dé ẹ fẹ́ sọ ẹsẹ̀sẹ̀sẹ̀ mẹ́tàdínlógún ni hmm. so tẹ bá sọ̀rọ̀ yín tẹ fẹ́ sọ tán ẹ tẹ̀síwájú bẹ̀rẹ̀ látòrí ẹlẹ́ẹ̀kejìdínlógún ẹ máa bá a lọ bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n tó dáa jù ni kó jẹ́ pé ẹ ṣe àfikàrù yẹn láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ níbi tẹ́ ẹ̀ ti ní bùkátà sí ẹ̀ ń sọ̀rọ̀ tó fi jẹ́ pọ̀ ẹ pọ̀ kàn pọ̀ lórí ní tẹ̀ ń wíwọ̀n kẹ́yìn náà lè bá a rí dáadáa àtàdùn téèyàn máa rí látara péèyàn wípé sòun ló ti dáa jù nǹkan mìíràn sì tún bẹ tó jẹ́ pé máa mú kéèyàn já àwọn àkàrà yìí gẹ́gẹ́ bíi kí sọ́ọ́ máa bọ̀ so tí sọ́ọ́ bá ń bọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àṣọ ìpẹni tí máa ń ṣe ìrántí Allah gẹ́gẹ́ bí ẹ̀ ń ṣe subhanallahi wa bihamdihi subhanallahi wa bihamdihi subhanallahi wa bihamdihi àárín ìgbà tẹ́ ń wí lọ ní sóńbọ̀ iṣẹ́ sì ti fi hàn pé wọ́n jábọ̀ náà hmm. ẹ dákẹ́ ẹ má máa wí pẹ̀lú pé sún jábọ̀ hmm. ẹ jẹ́ kí sún yẹn lọ kó tó wá tún di pẹ́ tẹ̀síwájú àmọ́ ńgbà tí iṣẹ́ yẹn fi jábọ̀ ẹ ní subaha subaha tẹ wí yẹn tẹ bá ti sọ tán ẹ tuntun bẹ̀rẹ̀ pé subhanallahi wa bihamdihi hmm. eléyìí ń wọ́n lè yẹn lè ṣiṣẹ́ nítorí ti allah. bóyá èèyàn ara ẹnìkan lọ́wọ́ bóyá èèyàn ṣàtìlẹ́yìn nìkan pẹ̀lú owó pẹ̀lú ẹ̀mí pé mo ṣe bẹ́ẹ̀ mo fi sin Allah mo ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allah ṣùgbọ́n kó wá sí pé ràn lọ́wọ́ ó lò ó ó lò ó lọ́nà ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ máa ah, ń rẹ̀ <laughs> ń hmm. wọn á ní à ah, ọ̀ràn ta ni lọ ìwọ máa kà á fún ọ hmm. ẹmí ló mú fún yín <laughs> kí ló ṣé kò ti jọ bí ìgbà tí rè wọnú hmm. ìbéèrè ló bí àníyàn ọ ìgbà tó ń sọ ọ báyìí o ò ní sọ láti fún yín ròyìn kẹ́ ẹ lè wọn rẹ̀ tì hmm. yá لا تبطلوا sadaqatikum bil والأذى. wal adha دودو. اللي òdodo نيني àti níní ما في بعض وسارات fi ba àwọn sàrà àtẹ̀mbáṣe jẹ́ o hmm. ó léwu púpọ̀ yàtọ̀ sí ìwọ tó lè fún yàn kọ́bọ̀ àfi kọ́ máa ṣèrègùn ká sórí pé ó ti jẹ́ omi. Hmm. hello. aleykum salaam wa rahmatulah. ajé afatima ṣètò látòrí ta náírà ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ìbéèrè tèmi ni pé níyàn bá rẹran ọdún tí àwọn ọmọ kékeré wọn wá lọ fi gbà ní níbi ìwo kan wá ṣẹ ní ọdún kọlà bẹ́ẹ̀ wọn lè pa bẹ́ẹ̀ tàbí ká lọ rẹran mi. alhamdulilayi ẹ̀yin tí ẹ ti farabalẹ̀ fà wọ́n máa mẹ́ran lọ́ọ̀kan. Hmm ọlọ́run ọba ọ̀ràn yín lọ́wọ́ láti rà mí ẹ̀yin náà ti ẹ ti sọ̀rọ̀ alẹ́ pé tó bá lè dà agbára yín ọ̀ka hmm. so àsìkò téèyàn wá máa wá dánra olùtúndé yìí hmm. ọlọ́run ọ̀ràn yín lọ́wọ́ ẹran mi lẹ́ rà á hmm. gbọ́dọ̀ fi léèyàn sí léyà lẹ́yìn náà àwọn ọmọ tí ń mú ẹran lọ kàn á ah, ọ̀dájú páyì kọ́kọ́ gbà wọn ná látọ̀dọ̀ àwọn òbí wọn sówó rọrùn rí ni. kò o. àmọ́ ààrẹ ẹran kalẹ̀ pé ń fi sẹ̀sìn ọmọ kan máa fa lọ kàn ọ́ gbádùn <laughs> kọ́tọ́ o torí de eléyìí àwọn ọmọ kan dẹ́kun eléyìí ẹ̀sìn làwọn fẹ́ ṣe kì í là ń ṣe o hmm. ẹ máa fi yá ọmọ ẹ̀sìn làwọn ń ṣe kì í hmm. bẹ́ẹ̀ bá ti ṣe mẹ́sìn kókó làwọn ọmọ gbà lọ́wọ́ yín. ẹ hmm. lọ́kọ yín o. salaam wa lọ́sílẹ̀ ẹ̀mí ó sọ láti kéré. ìbéèrè yín. a kí àwọn ọmọ ọlọ́run ọlọ́run àgbàdà fún un. ìbéèrè mi àti ìgbésí ìwà antinogru bẹ́ẹ̀ pé yóò di kí mẹ́rin ọwọ́ àti ìgbẹ́ yóò sì kí ó di kí mẹ́ta ọwọ́ àti ìgbẹ́ yóò sì kí mẹ́ta ọwọ́ àti ìgbẹ́ lẹ́ẹ̀kẹrin. ṣé ìgbẹ́rin mi ẹ̀lẹ́. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ṣùgbọ́n ìfọwọ́sẹ́ ó gbé ìròyìn bẹ́ẹ̀ àbí ògbó ìwé ẹlẹ́sìn ní pé kí ni ẹ̀dúgbò mọ̀ mú wá fún ẹni tí yáàbí àpá àwọn tó ń sọ pé wọ́n ní ìmáàmù tó ṣàṣìṣe ní sọ̀láàtù magrib dípò kó sálámà lórí rákẹ́lẹ́kẹ́ tó dìde lọ sẹ́lẹ̀kẹ́rin ṣé fíforí kanlẹ̀ tó forí kanlẹ̀ ti ìgbàgbé lẹ́yìn sí sálámà só gbé àfikún yẹn àbí ò gbé ó gbé hmm. lókùn ìgbà tó bá jẹ́ pé gbàgbé ló mú ṣe bẹ́ẹ̀ ìgbàgbé tó ṣe ó ṣe gbogbo jàmá hmm. débi pé àwọn náà ta lólobó pé à à ń ti fi kún sọ láti báyìí o hmm. tẹ́ ẹ bá ti parí sọ láti yín ó tó wá di pé ẹ fura tẹ́ ẹ bá ti sálámà ẹ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ilé ìjẹba wọ́n ní àmọ́ tó wáá pé ìmáàmù máa máa fi kún ni hmm. sọlá ti yẹn ti bàjẹ́ ó bàjẹ́ fún ìmáàmù ó bàjẹ́ fún gbogbo ẹni tó tún máa máa tẹ̀lé hmm. tó bá jẹ́ pé ìmáàmù yẹn òun tiẹ̀ ó ti mọ̀ pọ̀ ń fi kún òun wá ń wò ó pé síkìú tó ń mọ̀ síkìú hmm. kọ́ríkọ́dì ni <laughs> ó kanu tírafíkì pé tí ẹ bá ti dìde tán èèyàn hmm. tún gbọ́dọ̀ padà lọlẹ mà so nítorí ẹ èèyàn yà máa bá a lọ ni á sọ fún pé sọláàtì rẹ ti bàjẹ́ hmm. gbogbo ẹni tó bá máa ma tẹ̀lé ọ sọláàtì rẹ náà tún bàjẹ́ hmm. so torí pé ní tí ọjọ́ òun ló ń fi ń wó òun ibi tá ti ń sọ̀rọ̀ pé tó bá ti dìde dúró pin òní pé tó bá pa parí rákà kejì ó láti jókòó ṣe tashahhud ó ti wá dìde dúró pin ọ̀ gbọ́dọ̀ tún padà sí jókòó mọ́. sọ̀rọ̀ sọ láti sì ń tẹ̀síwájú. tẹ̀síwájú alákọ̀ọ́kọ́ tó filẹ̀ kọ́ bá sọ láti jẹ́. àtúnṣe rẹ̀ ni pé kó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kó tó di pọ̀ sálámà. àmọ́ ní ìsìn sọ láti ti pé mẹ́ta ni òfin tó wá nípa sọ láti Maghrib. ìwọ tí wọ́n ń ṣẹlẹ̀ kẹrin ní ìsìn. Hmm. ẹlẹ́ẹ̀kẹrin tó ń ṣeyun ọ̀ràn yẹn ni kó padà sí jókòó tó bá ti rántí pípa fikùn ni. ọ̀bá hmm. àti dúró ọba wàá rúkú ọba wàá forí kalẹ̀ ẹlẹ́kẹrin hmm. ọ̀ràn èèyàn ní kò padà sí jókòó lẹ́sẹ̀kẹsẹ̀ wàá nígbà tó ti dúró dọ́gba pín o tún gbọ́dọ̀ padà jókòó sọ láti rẹ bàjẹ́ pín hmm. so eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ ẹni tó wá dé tó bá ìmáàmù lórí rákà ẹlẹ́kẹrin ní Maghrib òun wá darapọ̀ mọ́ ọ láì mà yí pé àlékún ni hmm sọláàtì rẹ̀ yẹn tó bá padà yí pálẹ̀kùn ni kápò ìmáàmù tiẹ̀ parí rẹ̀ kó tó wá di pọ́sálámà forí kalẹ̀ hmm. kò ní kárákà yẹn kún tó ń bá hmm. torí kò ní tùmọ̀ lọ́dọ̀ ìmáàmù kò wá ní ní tùmọ̀ lọ́dọ̀ ẹni tó tò lẹ́yìn rẹ̀ náà ṣẹlẹ̀ ìjẹ ọ̀rọ̀ pọ̀ kó tó bá. wọ́n ní kílẹ̀ rí táwọn lè rí mú wa fẹ́ni tó tú láìsí ìyàwó àbúrò rẹ̀ hmm. láti máa ṣíjú fóun ṣé ìyàwó tiẹ̀ ni ìyàwó àbúrò ni sẹ́mi àwọ̀ tiẹ̀ òun náà ni Allahu azza ní kò gbọ́dọ̀ gbé ọ̀sọ́ pamọ́ fún kò hmm. gbọ́dọ̀ gbọ́sọ̀ pamọ́ fún ọ. Hmm. ó sì wá jẹ́ ìyàwó ìyàwó náà máa síjú fún ọ ọ pé èyí tó ga jù náà sọ obìnrin lójú rẹ ni hmm. kó síjú fún ọwọ́ gẹ́gẹ́ bíi ta ni lásán kọ́lá ń pe àwọn mọ̀lẹ́bí ọkọ lọ́kùnrin bí àwọn ẹ̀gbọ́n rẹ bí àwọn àbúrò lànà bíi pé wọn ní almaut nígbà táwọn Nabi sallallahu ni ẹ má máa anabi sallallahu alaihi wasallam ẹnìkan wá bi léèrè pé afara'ayta alhamu àwọn ọmọ ọyẹ àwọn ọmọ ẹyọ kọńkọ hmm. àwọn ọmọ ọyọ ọkọ obìnrin bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ bí àwọn àbúrò ọkọ rẹ̀ hmm. táwọn náà lè wọlé tọ ìyàwó àbúrò àbẹ̀gbọ́n wọn láì gbàyọ̀ǹda anabi ni alhamu olmaut àwọn akú nìyẹn hmm. ikú nìyẹn ṣùgbọ́n náà rí wọn ní kí ìyàwó rẹ̀ ọmọ síjú fún yọ àmọ́ pọ̀ ní bàbá ọkọ rẹ̀ bàbá ọkọ ń bọ̀ ìwọ ló bí ọkọ rẹ̀ ní ẹgbẹ́ ẹ̀gbọ́n ọkọ nìwọ́ jẹ́ hmm. so àṣà ti ń pe ẹ̀gbọ́n ọkọ ní bàbá àṣà lásán ni wà ilá gbogbo ọmọ ló dá bàbá tiẹ̀ mọ̀. ẹ lórúkọ yín o. asalaamualeykum sara. waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ẹ ẹ àkè ọkọ mi ni adékọ̀tún Lukman láti Ọ̀yọ́. ìbéèrè yín. ẹ mo fẹ́ bẹ̀rẹ̀ pé tí ọmọ ìkan ọmọ ẹṣẹ́ kan kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ tí wọ́n ń rí owó lára kò sì ń lọ́wọ́ ni wọ́n ń rí owó lọ́dọ̀ ọ̀gá ó ti ti tó tó ibi owó yẹn ó kọ́ ní fi ń ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbésí ni tẹ̀yà ìsìlámù tó ní tẹ̀yà ìsìlámù pẹ̀lú ìrẹ̀ àti pé ìjọba gbọ́ sínú ìkílẹ̀ ní ẹgbẹ́ ìlú ṣe. alhamdulilayi owó tí èèyàn ń rí nígbà tí èèyàn jọ ọmọ ẹ̀kọ́ṣẹ́ hmm. lábẹ́ ọ̀gá rẹ̀ ẹ̀ ṣàlàyé ọ̀nà tí ń gbà rí nítorí pé ó lè jẹ́ pé ń jà ń bọ̀ ọ̀gá rẹ̀ hmm. ó lè jẹ́ pé ń gbé nǹkan tà mọ́gà lẹ́yìn hmm. ó lè jẹ́ pé ń jí nǹkan gbé nínú iṣẹ́ tí wọ́n bá gbé wá hmm. ó sì lè jẹ́ pé ọ̀nà halal ẹni tí ń rówó yẹn torí pé ọ̀gá ti yọ̀ǹda fún pé ìwọ náà lè máa dáṣẹ́ so sòwò tó bá sì rí bẹ̀ máa dà á pò só ẹ̀ sọ̀nà tí ń gbà rí tó bá pọ́nà tó dáa ní gbà rí tọ́gà rẹ̀ sì mà sí tọ́yọ́nu sí kò sí wàhálà ọlọ́run bá fàlùbáríkà sí àwọn tó kọ́ ọ̀nà burúkú ni ọ̀nà jàǹbá ni ọ̀nà olè ní kọjá wọn gbogbo ètò tí wàá jẹ lọ́nà jàǹbá tó lè lẹ́ ń gbọ́ lónìí ò kọ́dà padà hmm. fáwọn ẹni tó ní àìjẹ́ bẹ́ẹ̀ àìdá padà láyé ìyẹn ọ̀dà padà lálùkìyàmà tí owó olówó bá bọ́ síyàn lọ́wọ́ lọ́nà àìtọ́ hmm. hmm. ẹ gbọ́dọ̀ dá ìtọ́ padà fẹ́ lẹ́tọ̀ inú jẹ́ kí ó di ìbálẹ́jọ́ lọ́jọ́ ọ̀gbìn tó bá pẹ́ sẹ́ńbẹ́ tó bá tọrọ àforíjìn yóò foríjìn hmm. àmọ́ tó bá ti jẹ́ pé èèyàn ẹgbẹ́ rẹ lọ bá ṣẹ̀ hmm. astaghfirullah tó ń bá ń ṣe kọ̀ọ̀rán hmm. tó ní tiwọn bá tú ọ lẹ̀ pò ń yá fè rẹ̀ so yọ gbẹ̀san rẹ̀ tó bá ti jọ gbẹ̀ndàlù kìyàmù. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé ètò pàtàkì àkànṣe ètò léyìí tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún iléyá yóò tún wáyé fún ti ọdún iléyà àti ọ̀tẹ̀ yìí níjọ́ kejì ọdún iléyà àti ọ̀tẹ̀ yìí ni ó tún wáyé tí a pè ní ẹkú ọdún léyìí tó máa ń wáyé ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ odi tá a mọ̀ sí fẹ́ǹsì ti ààfin ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ kejì ọdún iléyà àti ọ̀tẹ̀ yìí pẹ̀lú àkòrí ìtàjẹ̀sílẹ̀ nínú òfin ṣẹ̀ríà Islam àti àwọn nǹkan míì tọ́rọ̀ mọ́ ìtàjẹ̀sílẹ̀ nínú òfin sharia islam àti àwọn nǹkan míì tí ọ̀rọ̀ ma a sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ́ ni wọ́n mọ̀ dára lẹ́kọ̀ọ́ bákan náà abala ìbéèrè àti ìdáhùn kò sì ní gbẹ̀yìn gẹ́gẹ́ bí a ti ṣe mà níbi tí ìbéèrè àti ìdáhùn yóò ti máa wáyé nípa ẹ̀sìn wa islam lọ́lọ́kan òjọ̀kan bákan náà ohun tún ni pé àwọn ẹ̀bùn tó jọjú tó sì wúni lórí ó ń bẹ́ńkà lẹ́ńsẹ̀ fún àwa tí a bá ń gba ìbéèrè fún àwa tí a bá ń rí èsì fọ̀ sí ìbéèrè tí wọ́n bá bi wá léèrè inshallah gẹ́gẹ́ bí a ti ṣe mà pípé ọmọ ń wáyé bẹ́ẹ̀ àwa tí a bá ń gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò ṣe rọrùn fún wa inshallah ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. umu jibu láti àmàmà. ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́ ni pé ẹ̀jẹ̀ ṣé a lè fi eh, ẹran àkíkọ̀ tẹ́ a lè fi parí ìyá rẹ̀ sí àkíkọ̀ bá bọ́ sọ́jọ́ ìléyà. ta lè lo ẹran kan fún àníyàn méjèèjì. ó ti yé ìbéèrè kejì. ìbéèrè kejì ni pé ìbéèrè kejì ni pé àwọn Yorùbá máa sọ pé tí ọkọ àtìyàwó bá ń ṣeré wípé ẹnìkan kò gbọdọ̀ sọ nínú àwọn méjèèjì ẹ jọ kí ìjẹ́rí Islam pẹ̀lú ọ̀yẹ́ ẹ̀gbá tó mọ̀ fún yẹn. alhamdulilayi ọjọ́ àkíkà ó sì di ọjọ́ léyà láti ti rẹ́ran fún àkíkà ṣé a lè pa ẹran yẹn pẹ̀lú àníyàn àkíkà àti léyà àgbọ̀dọ̀ náà o. Hmm. so ẹran àkíkà dàdúró gedegbe tìléyà náà dàdúró lọ́tọ̀ tó bá jẹ́ pé lásìkò yẹn agbára wọ ká ju ẹran ẹyọ kan lọ torí pọ́n ọmọbìnrin la so nǹkan tá a ṣe ni pé a pa ẹran yẹn fún léyà a wàá fi ojú sun pé tá a bá rówó mi a máa pa ẹran àkíkà lọ́jọ́ mi. ìdí ni pé ẹran léyà tẹrí yẹn àwọn ọjọ́ tí ó wà fóun péréte ni hmm. tó bá sì lọ kò sí dá padà sẹ́yìn mà ọjọ́ léyà àtọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ ọjọ́jọ́ mẹ́rin péré hmm. àmẹ́rin àkíkà tá a bá lè pánjọ́ keje a lè pánjọ́ kẹ̀ńlá hmm. a pa ní ẹ̀kọ̀kànlélógún bí ọba tún bọ́ sí lẹ́kọ̀ọ́kànlélógún á pé gbogbo ìgbà kí ìgbà tọ́lọ́mùbá ní kọ́ bọ́ sí tọ wọ́n ní àwọn Yorùbá máa ń sọ pé tí ọkọ àtìyàwó bá ń ṣeré èkíní kejì wọ́n gbọ́dọ̀ ṣàkíyèsí páwọn òṣó hmm. àwọn ọmọ bí wọ́n ti rí àwa wù ẹ sọ dáadáa ẹ sáà máa ti yàgbẹ́ ṣe lè jẹ bó ṣe jẹ kò sí tí ó ṣèyìn lábẹ́ òfin ọlọ. ìbéèrè lè wá láti ọ̀dọ̀ bọ́dà Saheed ní Italy wọ́n ní àdúrà tí a máa ń ṣe fún òkú wípé Ọlọ́run bá wa ṣàforíjì fún bá a kẹ́ ẹ̀ bá a ṣàforíjì fún bá a kẹ́ títí tó fi débi tí ó dé wọ́n ní lẹ́yìn tí a bá wí àdúrà yìí tán ní ibi tí ọjọ́ orí tẹ́ tí wọ́n ti fẹ́ sin òkú tí wọ́n wá sí tán wọ́n ní ṣé a tún lè máa wí àdúrà yìí láwọn ààyè mi bọ́yá nínú ìgbà tí a bá ń ṣe sọ̀láàtì lọ́wọ́ àbí nínú àwọn sọ̀láwà tiwa gbogbo wípé ṣé a tún lè máa wí àdúrà yìí náà Eh, nítorí béèrè ń sọ ni pé ń sọ̀rọ̀ nípa àdúrà tí anabi sallallahu alaihi wa hmm. sallam tó máa ń pa kéésì àwọn sàhábà pé kí wọ́n ṣe fọ́kù lẹ́yìn ìgbà tó ń bá fi bòkú mọ́lẹ̀ kó tó di kí wọ́n kó lórí tẹ́ hmm. wípé istaghfiru li akhikum hmm. sallallahu lahu thabat fa innahu al-ana ẹ máa tọrọ àforíjì fọmọ ìyá yín ẹ máa bẹ Allah wípé kó mú ẹsẹ̀ rẹ̀ kó fi rinlẹ̀ nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń bi léèrè ẹ rí i pé ṣáájú eléyìn àti ṣàdúrà fókù nínú sọ̀láàtì jánásà àti ṣàdúrà fún so lẹ́yìn ìgbà tá a bá tún bò mọ́lẹ̀ náà kálukú náà tún pé kọ́lọ́n forí jìn kọ́lọ́n fún lẹ́sì fọ̀ hmm. so ìfẹ́ á lè máa ṣàdúrà fún lẹ́yìn àdáadáa títí láéláé náà lè máa ṣàdúrà fókù yín tẹ́yìn náà lọ hmm. so ẹ̀yin náà lọ ẹ̀kọ́ tẹ́ bá tún fi sílẹ̀ fáwọn ọmọ yín àwọn náà tún máa ṣàdúrà fún yín àtẹni tó tún ti síwájú yín kú yẹn hmm so eléyìí jẹ bó ṣe jẹ kó sì kẹsì máa ń ṣàdúrà fókun yín gbogbo gbà òun náà ní tẹsán fi kọ wa kẹsì kẹ máa dájọ́ sí àbí kẹ máa dàgbà sí hmm. gbogbo eléyìí là dáadáa lẹ hmm. so ìgbà wo lọ́ọ́ fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ kí ó kù rẹ̀ hmm. ìgbà wo lọ́ọ́ fẹ́ kọ́ bọ́ ṣe kẹ́ rẹ̀ kọ́ bọ́ ṣe gẹ́ rẹ̀ kọ́ ṣàforíjìn fún tó bá ń ṣàdúrà fókun rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo nù sọ láti kọ̀ọ̀kan <laughs> ọlọ́dún kan ọlọ́jọ́ kẹta hmm. tó ọ̀dà kankan mà hmm. tó yẹ kó fòkú rẹ lẹ fún yàjẹ gbà tó tún wá fi nǹkan ránṣẹ́ sí ọjà dàda lẹ tí è wúlò hmm. ẹ̀gbọ́n tá nàbì sọ ni sallallahu alaihi wasallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa lórí rẹ̀ pàwọ́ la ni ó ṣe á dá padà fún bólú anáwó tí ní ká máa ṣe jọ́ kẹta bólú tí ní ká ṣe jọ́ kẹjọ bólú tí ní ká ṣe ogójì ọjọ́ gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ ni ọjọ́ ìbò ti ṣojú. ẹ lọ́kọ̀ yín o. apá ẹ̀ka ti lọ. maaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. abdullahi láti èkó ló ń sọ̀rọ̀. ìbéèrè yín. ẹ o fẹ́ bẹ́ẹ̀ akọ́lẹ̀ ní pé ẹnu àdọ̀ kí o pẹ́ fún wa nígbà tí ó ti dáadáa. kọ́lẹ̀ kọ́lẹ̀ gba ayé wọn pẹ́. bẹ́ẹ̀ ni pé ọjọ́ arafa tó bá jẹ́ tó bá jẹ́ ọjọ́ yamusa ọjọ́ sátọ̀dì láti lè bọ́ nínú ìyapa ìsìláàfù tó ló lẹ́tọ̀ọ́ sí ṣé ká gbàwẹ̀ àbí ká máa gbàwẹ̀. alhamdulilayi suyamu ọjọ́ arafa suyamu ọjọ́ ashura suyamu ọjọ́ tasuwa àti àwọn suyamu fi ṣẹ̀ríyà tó pàkíyèsí wa pé ká máa ṣe tó jọrú àwọn eléyìí báyìí hmm. tó bá bọ́ sí yọmù sẹ́pt á sè wọn hmm. tó bá bọ́ sí ọmọ sẹ́pt á sè wọn. nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní ẹnìkan ò gbọ́dọ̀ dá ọjọ́ júmọ́ àyà sọ́tọ̀ pẹ̀lú sọ́yà hmm. àyàfẹ́ni tó bá ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú rẹ̀ àbí ọjọ́ kan lẹ́yìn rẹ̀ hmm. ọjọ́ òní máa wá lẹ́yìn jùmọ̀ ọjọ́ sábtù náà ni ó tún wá nínú àdìsí kan tó fẹsẹ̀ rinlẹ̀ bánàbí sallallahu alaihi wasallam máa sábà ṣe sùyàmù ọjọ́ as-sabt àti al-ahad hmm. àwọn ọjọ́ méjèèjì yẹn àtọjọ́ sátidé àtọjọ́ sunday nítorí pé wọ́n jẹ́ ọjọ́ ọdún fáwọn tí èsè mùsùlùmí hmm. ó wá wù mí láti ya pàṣẹ wọn. ànábì máa fi ń fọjọ́ méjèèjì ṣẹ̀ṣù yá. Hmm. àdéhìí tó wá wá tó ní ẹ̀ gbọ́dọ̀ dá ọjọ́ sátidé fún síyáàmù míì tí kì í bá ti sọ̀rọ̀ àyàn hmm. àti pé pápá gan tó jọ sátidé yẹn bá dé tẹ́ ẹ̀ bá ní tẹ́ ẹ lè jẹ lóúnjẹ láti ṣàfihàn pẹ́yìn ọ̀sọ síyáàmù rẹ̀ ẹ wá nǹkan kan ya jẹ kódà kọjá èèpo igi pákó hmm. kẹ́ ẹ fi ṣàfihàn pẹ́yìn ọ̀sọ síyáàmù rẹ̀ àdéhùn hmm. yẹn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n sọ pé àdéhùn yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tún sọ pé bó bá tiẹ̀ fẹsẹ̀ rìn lọ́wọ́ tí wọ́n máa ń sọ ọ̀ wọ́n ti pàdájọ́ rẹ̀ rẹ́. nígbà tí sheikh al-albani rahimahullah tó ń sọ pé sahih ni lọ́dọ̀ tàwọn sòyí táwa sàlẹ̀ sà ni pé tó bá ti jẹ́ pé sùyàmù tó fẹ́ sí yẹn ó jẹ́ sùyàmù tó jẹ́ pé ó ní ìtumà kì í ṣe pọ́jọ́ sátidé lọ́kàn fẹ́ yà sọ́tọ̀ láti sọ sùyàmù kò sí nǹkan tó burú pé kó ṣe hmm. látàrí àwọn àdéhìí tá a ti kà síwájú yẹn. tí ìjọ àárọ̀fà bá bọ́ sí yọ̀mù sept tó bí ọ léèrè pé ṣé sùyàmù sept ni wọ́n ń ṣe ni àbí sùyàmù o wọ́n sọ pé sùyàmù yẹn omi àárọ̀fà níjọ́ wo ni ọ̀hán lè já àràfà láyé. Hmm. so bákan náà aṣúra àti tasuwa tó bá bí ọ léèrè sùyàmù lọ́sọ̀ pò ń ṣe aṣúra àti tasuwa kò sì síjọ́ tí ò lè jẹ́ aṣúra kò síjọ́ tí ò lè jẹ́ tasuwa ẹlẹ́yìn ìjẹ́bùsùn. jazakumullahu khairan sheikh wọ́n ní tí èèyàn bá di tọ́ sẹ́nu tí kò sì ríbi tú sí tọ́wá gbé mi lásìkò téèyàn ṣe síyàmù rọmọdọ́n àbí síyàmù mi tó yàtọ̀ sí rọmọdọ́n lọ́wọ́ tí ò wá ríbi tutọ́ náà sí tọ́wá gbé mi padà wọ́n ní ǹjẹ́ síyàmù ǹjẹ́ ó bàjẹ́ wọ́n tún ní tí ọwọ́ bá ti ń hún èèyàn ní inú àgbọ́yé àwọn èèyàn nílẹ̀ Yorùbá ni pé ó máa ń padà já sí pé èèyàn ò rówó gbà láìpẹ́ lọ́dọ̀ ẹnìkan àbí nǹkan kan tàbí oyin ń kún èèyàn wọ́n ní a jẹ́ pé àlejò wà báyàn náà wípé ǹjẹ́ bẹ́ẹ̀ náà lè lè rí lábẹ́ òfin ẹ̀sìn Islam. alhamdulilayi wọn ní tá a bá di tọ́sẹ́nu títọ́ bá pọ̀ tá a wá rí ibi tú sí a sì wá nù sùyàmù Ramadan àbáǹtí ẹ̀sùn sùyàmù ọjọ́ mi tí èsì ti Ramadan tá a lè gbé mi àbá lè gbé mi tá a bá sì gbé mi sọ́ba sùyàmù jẹ́ àbí ọ̀bàjẹ́ ọ̀bàjẹ́ nítorí pé wọn à ní ká di tọ́sẹ́nu kó tó di pa ẹgbẹ́ mi. so bí ní ṣe ń wá iná ẹ̀ máa gbé mi láì kò dí sẹ́nu kọ́ pọ̀ ju bí tí ṣe máa wà lọ. torí pé tá a bá dí sẹ́nu tó bá fi lè pọ̀ ju bí tí ṣe máa wà lọ ńṣe ni ọ̀jọ̀ tẹni tó fẹ́ fi tọ́ rẹ̀ ń gbẹ. so tó bá sì ti fi tọ́tọ́ pọ̀ rẹ̀ ń gbẹ ó ti bá so yáàmù rẹ̀ jẹ́. torí ẹ̀ ká kíyèsára ń bẹ̀ kí ló ṣe tọ́ rẹ gan tẹ́lẹ̀ tó ń fi dìṣẹ́ ni ẹ̀jẹ̀ wà ń bẹ̀ kì í ṣe pé jẹ́ wà ń bẹ̀ àfi nǹkan míì tó lè ba sòyàmù jẹ́ wà ń bẹ̀ kí ló dé tó gbé ni sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ o wọ́n á ní pípé nínú ọ̀rọ̀ àwọn Yorùbá tí wọ́n sọ pé tí ọwọ́ bá ń hùn yàn túmọ̀ sí kẹ́nìkan mówó bọ̀ wá fún yàn tóyin bá ń kún yàn túmọ̀ sí pé àlejò ń bọ̀ wá bá yàn kì í sàlọ́ ní Islam hmm. àbáwá wí Islam qala Allahu kọ́lá rọ̀ṣọ̀lù ẹ gbogbo rú àwọn béèrè ẹ má máa béèrè rẹ lọ́dọ̀ tiwa mọ́ hmm. àlọ́ lásán àtàfọpọlọ orí gbé kalẹ̀ lásán ní gbogbo eléyìí òfin ọlọ́run kọjá gbogbo ranu yẹn ó hmm. kọjá gbogbo àwọn béèrè rádaràda hmm. bọ́wọ́ ń hun ọ owó ń bọ̀ àmọye ń tọwọ́ ń tọwọ́ wà bá <laughs> oyin kan ọmọ sà kó <laughs> sọ pé àlejò ń bọ̀. yóò tá yẹn. tó o jẹ́ kó ti zero eight zero six one nine nine eight four five nine four two three four eight zero eight three two nine three eight nine six. ẹ ló kọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ yín bẹ́ẹ̀ ń pè. màá rí ìfowópamọ́ láti ìkòròdú. ìbéèrè yín mo bèrè pẹ́sítọ̀ kan ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀rọ̀ ìgbàgbé ni wọ́n padà jọ sórí ẹ̀rọ ayélujára pé mo ṣàlàyé. báwo lẹ ti fẹ́ bèrè gẹ́gẹ́ báyìí kíákíá kíákíá báwo lẹ ti fẹ́ bèrè báyìí. mo rìnrìn àjò nígbà tí mo wá wà nínú mọ́tò tòmátì yìí ti bá mi nínú mọ́tò yẹn bọ̀ ìgbà tí mo wá débi tí mo ń lọ mo wá jẹ́ àsìkò tí tòmátì là ń fi wọlé ìgbà tí mo ní wọ́n ń máa gbé kọ́ńtì yẹn á ni àbí bí ìyẹn máa ṣe kí báwo ni máa ṣe ṣe méjèèjì wọ́n ti dáhùn rẹ̀. wọ́n dáhùn rẹ̀ ní gẹ́lẹ́bẹ́ ti ṣe béèrè náà ní níjẹ̀jọ́. ó pè sọ̀láàt nítorí pé àsìkò tó délùú sí tọ́jú àsìkò sọ̀láàtù làásùrì yẹn àkókò dóhùr náà sì ni torí rẹ̀ ó ṣe mẹ́rin mẹ́rin àbóòrùn ti wọ̀ ni. hello ṣé ẹ ti gbọ́ báyìí. wọ́n <laughs> ní ẹni tí kìí ṣe mùsùlùmí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àmọ́ tí ọlọ́run padà wá sànù rẹ̀ ọlọ́run kádàrá pé kí ó gba Islam báyìí ó sì ti wá ń ṣe islam náà láì tí wẹ ìwẹ̀ tí ó yẹ kó wẹ̀ títí di àsìkò yìí pé ǹjẹ́ bíbọ́ sínú islam rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ bí àti pé ṣé àwọn ìjọsìn tó ti ń ṣe nínú islam yóò lálàáfíà. alhamdulilayi gbólóhùn wíwí pé mo jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ láti jọ́sìn fún lódodo àyàfi allah hmm. àti pé anabi muhammad sallallahu alayhi wa sallam ẹrú allah ìránṣẹ́ rẹ̀ ni. Mm téèyàn bá ti wí báyìí ó ti di mùsùlùmí so àìkú tí wẹ̀ yẹn kò yọ kúrò nínú islam hmm. so yọ lọ wẹ̀ ó kàn jẹ́ pé àwọn ẹni tí wọ́n kọ́ ṣàlàyé ẹ̀sìn islam fún wọ́n ṣàlàyé rẹ̀ fún lọ́nà tó fi wọbẹ̀ ti gbèsè ti gbèsè hmm. so yọ lọ wẹ̀ ní ìsìn tó bá wá wẹ̀ gbogbo àwọn ìjọsìn tó ti síwájú tó ti ṣe láì wẹ̀hún yóò tún ṣe hmm. bí àwọn sọ̀láàtì yóò tún ṣe nílẹ̀ ìjọba òṣèlú zero eight zero six one nine nine four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o. wa aleykum salaam wa rahmatulah ẹ yín rédíò yín lọ rẹ dáadáa mo sì ń gbóhùn ara mi o. orúkọ mi ni orúkọ mi ni sẹ́ẹ̀kì bàrà tó gbé jẹta ẹ̀ tí yín lọlẹ̀ tí ẹ bá yín lọlẹ̀ kí ẹ pè padà ṣe gbọ́ ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wá létí pé àkànṣe ètò pàtàkì tí a pè ní ẹkú ọdún léyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún léyà yóò tún wáyé fún ti ọ̀tẹ̀ yìí ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ odi tàmọ̀ sí fẹ́ǹsì tó jẹ́ ti àfihàn ṣọ̀hún ti ìlú Ògbómọ̀ṣọ́ náà ni yóò sì wáyé níjọ́ kejì ọdún iléyà fún ti ọ̀tẹ̀ yìí inshàlá pẹ̀lú àkòrí ìtàjẹ̀sílẹ̀ nínú òfin sharia islam àti àwọn nǹkan míì tí ó tún rọ̀ mọ́ èyí ni pé ojú tí islam fi wo ìtàjẹ̀sílẹ̀ àti àwọn nǹkan míì tí ó rọ̀ mọ́ àṣeyìk dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ́ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ bákan náà gẹ́gẹ́ bá a ti ṣe mà bí ìṣe ìbéèrè àti ìdáhùn yóò tún máa wáyé níbi tí wọ́n ti máa tàkòtò àwọn ìbéèrè kan lọ́lọ́kan ọ̀jọ̀kan sí wa tá a náà tá a sì máa fi ìdáhùn sí pẹ̀lú ẹ̀bùn tí ó wúni lórí tí ó sì jọjú tí ó máa tẹ̀lé bí a bá ṣe ń gba àwọn ìbéèrè náà inṣàlá kí ọlọ́run kó ṣe rọrùn fún wa wá tí a bá ń gbọ́ ká fi tó àwọn tí ò gbọ́ létí kọ́lọ́run kó ṣọ́ àjùgbà náà lọ ẹ ló yín o. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Abdulsalam lórúkọ mi, mo ń pè láti Abuja. Ìbéèrè yín. Àti àwọn fẹ́ tí alága ara wọn pẹ̀lú dáadáa. Allahumma amin. Bẹ́ẹ̀ ni pé ẹni tí ó ṣe ìrìn àjò tí ó wá kí Júmọ́ à ṣé yóò ṣe họ́tùrù ti Salatul Asri ní àdúgbò yìí. Ìbéèrè mi ni ẹ̀rọ ọ̀kan. Tó ní ìrìn àjò bá ti ṣe Salatul Jumu'ah, ó ti tó yọmọ adó di àkókò sọ̀látùl àṣùr tákòókò sọ̀látùl àṣùr bá tó tó sì ń bẹ lónìí ní àjò dìgbà náà ó láǹfààní àti ṣe àṣùr ní kọ́sù lákòókò àṣùr. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lù jábí ni ẹ ló kọ yín o. Wa alaikum salam wa rahmatullah. O kàn yíyá tí ń pè yìí. Ó kàn mí ní sọ́ọ̀lì láti ìjẹsà. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé lọ́bìnrin pé kí ni ìyàtọ̀ láàrin sọ̀láàtù dùà àti sọ̀láàtù ìṣòro. Ó kọ́ wọn tó bá ti yàtọ̀ a jẹ́ pé méjèèjì yàtọ̀ síra wọn. Hmm. sọ̀láàtù bọ̀há ó ní í ṣe pẹ̀lú sọ̀láàtì tá a máa ń ṣe lásìkò ìdákọ̀mù. Hmm ìdákọ̀ọ́mú ó túmọ̀ nínú òfin ṣẹ̀ríyà àbọ̀há àkókò tóòrùn yọ hmm. tó ti wá gbéra sókè hmm. ìyẹn ni kí tóòrùn bá máa ń yọ láago mẹ́fà bọ̀ ẹ fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kan tó bá ti ń dago méje kù àsìkò bọ̀há ti tó hmm. sọlẹ́tì lè àwọn èèyàn ló ń pè báyẹn ṣẹ̀ríyà ò pè bẹ́ẹ̀ pé sọlẹ́tì lẹ́yìn ìgbà tó òrùn bá yọ òun wà fẹ́ni tó jókòó ka mọ́ṣáláṣí hmm. lẹ́yìn ìgbà tán ti parí àṣùbà àbáyé ìbòmíì ìyàtọ̀ tó ti ṣe sọ̀látù sọ̀bẹ̀ hmm. kò dìde kó ń bẹ̀ ó ń ṣe àlìkàr títí tó fi di pòrùn yọ àlìkàr tó bá ṣẹ̀rí àmúnikẹ́ ṣe bídíà o hmm. bí kò ń kí alukur'an àbí ó ń ṣe àlìkàr sọ̀bà tó fi wá di pé òòrùn yọ òòrùn tó fi gbéra sókè àkókò dọ̀ha lòun náà máa wáyé. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ ló kọ yín o. aleykum salaam wa rahmatulah ọkọ yín bẹ tí ń pè. abdulfatai ni láti adékìtì. láti adékìtì ìbéèrè yín àti àwọn olùmọ̀ afẹ́bèrè nípa pé téèyàn bá yá owó ní orí ẹ̀rọ ìpè for example téèyàn yá fifty naira wọ́n máa wọ́n máa já fifty fifteen naira owó owó yíyá yẹn bọ́ téèyàn bá fẹ́ gba owó yẹn padà náà fifty naira ló máa tún yá hmm. mo wá pé ṣé ẹ̀ ṣe é jẹ́ pé rìbá ti wọ̀ bẹ́ẹ̀ gbà tán ti yá wa lówó tán tún jèrè bíi fifteen naira lórí ẹ̀. ó clear ó clear pé rìbá ni rìbá ni ó clear torí pé yíyá wọn ní kẹ́ yá hmm. fifty remains fifty hmm. àmọ́ fifty mo fi gba thirty five mo fi gba forty hmm. rìbá ni wọ́n ń pè lẹ́yìn mo fi gba forty nine point nine rìbá ni wọ́n ń pè lẹ́yìn. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí a máa fi àsìkò yìí tó wa létí lẹ́ẹ̀kan sí pé àkànṣe ètò tí a pè ní ẹkú ọdún tí a sì ti mọ̀ pé ó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún iléyà yóò tún wáyé fún ti ọ̀tẹ̀ yìí lọ́dún iléyà àti ọ̀tẹ̀ yìí níjọ́ kejì ọdún inshallah ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ odi tamọ̀ sí fẹ́ǹsì ààfin Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ kejì ọdún iléyà pẹ̀lú àkòrí tí ó máa jẹ́ ìgbéyẹ̀wò ìtàjẹ̀sílẹ̀ nínú òfin ẹ̀sìn Islam àti àwọn nǹkan míì tí ó tún rọ̀ mọ́ ìtàjẹ̀sílẹ̀ nínú òfin ẹ̀sìn Islam àtàwọn nǹkan míì tó rọ̀ mọ́ Sheikh Dr. Sharafudeen Gbadebo ọ̀rọ̀ jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́nu lógún ọ̀sẹ̀ àwọn náà ni wọ́n sì máa dá wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni abala ìbéèrè àti dáhùn kò sì ní gbẹ̀yìn bẹ́ẹ̀ rárá bí tí wọ́n ọmọ tó ń ti ẹ̀bùn tó wúni lórí tó jọjú tí ọmọ wáyé tẹ̀lé àwa tí a bá ń gbọ́ káṣà fún àwọn tí ò gbọ́ aláà yóò ṣe rọrùn fún wa ibi láti máa ṣẹnu rọ lónìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tó kọ́lọ́n kó bá fi sanwó lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ agbẹ́ndẹ̀lẹ̀ kìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan láti ìgbà yìí pàtàkì lọ́wọ́ Abu Sufyan tí wọ́n dìjọ kọ́ wọ́n rìn wá Abu Abdullah jazakumullahu khairan ọ̀làdùn níbi lóko mi inshallah ọjọ́ mẹ́jọ láti máa pàdé títí gbà náà ó ní mò ń kí wa ní kíkí ọlá dáadáa tó sàlùbáríkà jùlọ táàtún máa kíra wa nínú ọgbà àlùjànnà insha allah wípé assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض ètò alifik fìdí ni ètò tẹ̀sẹ̀ ní àǹfààní láti gbọ́ tán ọjọ́ mẹ́jọ náà ni kẹ́ tó pàdé ọ̀làdọ̀ni bello fún àkọ́tọ̀ ètò. one zero one. one zero one. point one.